الحمد لله رب العالمين إله الأولين والآخرين مالك يوم الدين ولا نعبد إلا إياه ولا نستعين إلا به هو ربنا ورب كل شيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد يقول الله عز وجل في كتابه العزيز الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب يا عباد الله إن للذكر آثارا كثيرة في منازل حياة العبد وفي منازل العبد في الآخرة قال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ولقد عرف النبي عليه الصلاة والسلام بالإكثار من الذكر وكذلك حث المؤمنين والمؤمنات بالإكثار من الذكر فقال عليه الصلاة والسلام كما رواه الإمام الترمذي قال لا يزال لسانك رطبا من ذكر الله يا عباد الله اعلموا أن بالذكر تحيا القلوب وترفع الخطوب وتزال الكربات فالذكر هو الروح والحياه فأكثروا منه يا عباد الله إن الذكر حسن منيع إن الذكر حسن منيع من كل شر ونجاة من كل هم وغم فما أحوج العبد إلى الحسن المنيع أيها المؤمن أتدري أن هناك ذكرا منيعا تتحصن به عند خروجك من منزلك وهذا الذكر شرعه الله تبارك وتعالى على لسان رسوله الرؤوف الرحيم والذي إذا قلته فزت بأربعة أشياء وإذا طبقته نلت أربع سعادات فعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال إذا خرج من بيته بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله من قال إذا خرج من بيته بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله يقال له هديت وكفيت ووقيت يقال له هديت وكفيت ووقيت وتنحى عنه شيطان فيقول الشيطان لشيطان آخر كيف لك برجل قد هدي وكفي ووقي رواه أبو داود والترمذي بإسناد صحيح الحمد لله أقبل فعل عبا السياسلات فعل نبي محمد صلى الله عليه وسلم اللهم bá على القرآن alẹ́ àwa tá a bá jẹ́ mùmínì ìròyìn tí wọ́n dẹ̀fẹ́ fi yorin wá yìí tí a ò bá ti bá lára ènìyàn tí bá ń kàn ara rẹ̀ pé mùmínì lòun kọ́ lọ mọ̀ pé mùmínì òun ò bóyá mú nìkan lọ́gbà kò rí ní gbàǹjẹ́ tá a bá ti bá lára ènìyàn kódà káwọn èèyàn máa lẹ lóko tí ò dára nínú ọ̀rọ̀ wípé kì í ṣe mùmínì ẹ máa lébẹ̀lẹ̀ tí ń pé mùmínì ni ọlọ́run ọba ń sọ wípé alladina amanu watatma'innu qulubuhum bi dhikrillah àwọn tá a bá ti ń rí nǹkan yìí lára wọn ẹ̀ka tí wọ́n pé mọ́mìnì ni wọ́n kí ni nǹkan náà ẹyọ kan náà ni wọ́n mẹ́sàn fún àyà yìí òun náà ni ìrántí ọlọ́run ọba zikrullah ká máa ṣe àzikiri ká máa rántí ọlọ́run ọba ká máa pe orúkọ ọlọ́run ọba láì pe nǹkan kan mí ìmọ̀ orúkọ ọlọ́run ọba yẹn ni wípé bàbá ń tó pera ní ẹni tí ń ṣe ẹ béèrè lọ́dọ̀ ẹ pé kí lòun wí tó fi ń ṣe àzikiri tó bá sọ fún wa yí pé nǹkan báyìí nǹkan báyìí ni tá a bá bá nǹkan bẹ́ẹ̀ nínú alukur'an tàbá bá nínú ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àjẹsí pé ìrántí ọlọ́run lóòótọ́ ni ṣùgbọ́n tá a bá ti bá ẹ lọ́ọ́ mọ̀ pé ìrántí ìsúnni o even ẹlòmíà máa pọ́n ìrántí ọlọ́run pẹ̀lú tó wà nínú alukur'an tàbá wà nínú ọ̀rọ̀ tá a nàbì gbé wá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n dìwé tó fi ń ṣe ìrántí yìí tí ọba ti jẹ́ ní tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì subhanahu sallallahu alayhi wa sallam ẹ lọ́ọ́ mà pẹ́rú ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀rán tí ọlọ́run ọba o ọkàn ṣètì ẹni o yẹn ni pé nǹkan méjì láwò lára ẹni tá a sọ pé ṣèrántí ọlọ́run àkọ́kọ́ tí tó ń wí tó fi ń ṣèrántí ọlọ́run yìí tọ́lẹ́rì inú ọ̀rọ̀ ọlọ́run tọ́lẹ́rì inú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ní pé tó bá lẹ́rìí ǹjẹ́ ní tó ń wí yìí ṣé báwọn tó síwájú ṣe wí nìwọ́ wí àpẹẹrẹ àpèjúwe ní ọjà kó wa dáadáa Allah orúkọ ọlọ́run ọba yìí ni orúkọ ọlọ́run ọba yìí ọ̀pọ̀ nínú ọ̀pọ̀ nínú sallallahu alayhi wa sallam naam tabalẹ̀ ń tí rántí ọlọ́run pẹ̀lú Allah tababilé rẹ̀ pé kí ló rántí ọlọ́run tó ní Allah ni tàbá Allah nínú al báwo ló ti wá rántí ọlọ́run pẹ̀lú Allah tó bá jẹ́ sí pé ọ̀nà tí ń gbà rántí ọlọ́run ọba pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah tí ọba ti ní bí wọ́n ṣe gbà á wá yín nínú bí ṣe ń ṣe yẹn tí wọn ọba ti gbà á wá nínú ọ̀rọ̀ ọlọ́run tàbí nínú ọ̀rọ̀ ànẹ́bì ẹ lọ́ọ́ mọ̀ pé kọ̀ọ̀nà ti ọlọ́run ọba lápèjúwe kéèyàn kójọ kọ́ máa ké kọ́ máa pé Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah bó ṣe ń wí yìí táwọn tàbí ànábìrin ti ọlọ́run ọba bẹ́ẹ̀ pẹ́sidẹ́ǹsì wà fún kò sí ẹ̀sìn Islam kò sáriwo ń bẹ̀ kò sí jíjágbe mọ́ ọba nínú ẹ̀sìn Islam gbogbo ntaàsán náà ti ọlọ́run ọba nínú ẹ̀sìn Islam à wí pẹ̀lú jútì pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìfọkànbalẹ̀ kódà à ń fi pamọ́ lọ́pọ̀lọpọ̀ Ah, àwọn tí wọ́n nígbàgbọ́ wàtátọ́mà inú qulubuhum ọkàn wọn máa balẹ̀ ọlọ́run ní ọkàn àwọn onígbàgbọ́ máa balẹ̀ yẹra rẹ o sọ́kàn tiẹ̀ balẹ̀ sọ́kàn rẹ ọba ti balẹ̀ nítorí yẹ kó nígbàgbọ́ o ṣe tí ó kàn rẹ ó fi balẹ̀ kò sí inú gbèsè ayé rẹ nù. báwo ló ti wá pé nítorí yẹ kó o ṣe tí wọn náà fi wà nínú àwọn onígbàgbọ́ tọkàn wọn máa balẹ̀ gbogbo nǹkan pè ní mùmínì láyé ọkàn ìgbọ́dọ̀ balẹ̀ torí pé tọ́lọ̀ ń wí ni pé alladina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n gbàgbọ́ tí wọ́n ṣe ímánì wọn bó ti tó àti bó ti yẹ wa tatma'innu qulubuhum ọkàn wọn máa balẹ̀ nù ẹ̀rẹ́ lómi báyìí kò lówó kò lára kò lẹ́bí ṣùgbọ́n mà fọkàn balẹ̀ tí a máa ń pàdé kẹ̀kẹ́ ni ọ máa gùn aṣọ kan náà lónìí ṣùgbọ́n àlàáfíà ti ń bẹ nínú ọkàn rẹ̀ tó ń gun tàbí inú ọkàn yìí ó ń lè rí jẹ́wà jẹ́mọ̀ bíyàn bá ní gbogbo nǹkan ayé tọkàn rẹ̀ ọba balẹ̀ bí ẹni tí ò ní nǹkan kan ni bíyàn bá dẹ̀ ní fọkànbalẹ̀ tí ọba ní dúkìá ayé yìí ó ti ní gbogbo ń táwọn ará ayé ti ní ìfọkànbalẹ̀ ó ju gbogbo nǹkan tá à ń kó káàkiri lọ báwo láti wá ní fọkànbalẹ̀ àfi ká jẹ́ mọ́mì ní òdodo nàám tọba wá jẹ́ mọ́mì ní òdodo tí wọ́n bá ṣàfẹ́kù fọkànbalẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nínú ọkàn rẹ kí ló yẹ kó máa ṣe òun ni ọlọ́run wá júwe fún wa pé bìzíkìrì làá azikiri ni ó jẹ́ kọ́kàn ọba rẹ̀ yẹ́ra rẹ̀ wò tó ọba jẹ́ múmìnì tó ń pera ẹni múmìnì tọ́kàn rẹ̀ ọba rẹ̀ o wíìk níbi azikiri nìyẹn o ò ṣe àzíkìrì sẹ̀ríà ẹlòmíín ṣe àzíkìrì tí èsì ti tùmọ̀ máa wípé ń ṣe àzíkìrì náà ni ọba kí méjèèjì tá a wílẹ̀ kan yẹn kò pé lọ́dọ̀ ẹ̀ yẹn ni pé ọlọ́run lóòótọ́ tùmọ̀ bí ti ń pè é ẹlòmíín ti ń ọba náà oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń pè ní oríṣiríṣi àwọn orúkọ tí ò ní ìtumọ̀ làwọn èèyàn ń pè ní a sì máa rògbòn yẹn ọlọ́run ọba ni ṣùgbọ́n kò ní ní fọkànbalẹ̀ ọlọ́run ọba ní na amanu àwọn tí wọ́n nígbàgbọ́ wa tatma'innu qulubuhum ọkàn wọn máa balẹ̀ bi dhikrillah pẹ̀lú ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba lo oògùn fọkànbalẹ̀ Al-Qur'an ló jẹ́rìí fún wa tọ́ ọba ń wá káàkiri àyàrá ń já ni mú kan nínú ìrántí ọlọ́run ọba ọlọ́run ọba kò ṣàlàyé irú ìrántí tó wì fún bíbá yìí gbogbo tí wàá ti jẹ́ ìrántí ọlọ́run ọba tó bá dúró kọ ọlọ́run ọba bísímìlà máa ṣe lọ. ẹlòmíì ní àyà wọn máa já ni ẹ̀gbọ́n máa bà wọn ni gbogbo ilé aláwo lọ́tọ̀ káàkiri gbogbo ilé aláàfáà lọ́tọ̀ káàkiri gbogbo ilé àwọn arin chọ́ọ̀chì lọ́tọ̀ káàkiri pé òun wá fọkàn balẹ̀ tẹ́rù bá ti bà ọ́ yà á lọ sábà oògùn bẹ̀rù kí ló oògùn bẹ̀rù inú alukur'an zikir ìrántí ọlọ́run yálà la ilaha illallah ni astaghfirullah ni subhanallah ni walhamdulillah ni kódà bismillah ni kódà wàlá hawla wàlá quwwata illa kódà alukur'an ni súra kan lọ kàn ọkàn rẹ ọba lẹ alukur'an lọ jẹ́rìí sí o ọlọ́run tó wá ní alá bìdìkìrìlá ẹ̀tẹ́ ti yẹn sẹ́yìn ọmọ tẹ́lẹ̀ ni tẹ́ ẹ ti sùn lọ ni àlà tẹ́ ẹ mọ̀ ni nǹkan kan súnmọ́ yín tẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe wàhálà káàkiri tẹ́ ń fowó ra káàkiri tẹ́ ń ṣe wàhálà láti gẹ́ẹ̀tì à ẹ mọ̀ súnmọ́ yín ni àlà bi sẹ́yìn èèyàn ọ̀mọ̀ pé ìrántí ọlọ́run ọba ni àlà bi zikrillah tatma'innul qulub bí ẹni pé ọlọ́run ọba ń kan pa mọ́rọ̀ yẹn ni pé sẹ́yìn ọmọ yín gbogbo ọkàn tó bá fẹ́ nífọ̀kànbalẹ̀ ìrántí ọlọ́run ọba ni ọ lọ o bẹ́ẹ̀ lómi bá wúrẹ́ ẹ̀ ní ìsìnkú òun fẹ́ dàbí president kan òun fẹ́ dàbí olówó kan òun fẹ́ dàbí ẹni báyìí òun fẹ́ dàbí olókìkí kan ó ọ̀dẹ̀ béèrè pé sọ́kàn rẹ balẹ̀ kó tó máa wí bẹ́ẹ̀ ó yẹ kó máa sọ̀rọ̀ pé mo fẹ́ dàbí ẹni tọ́kàn ẹ balẹ̀ ìwọ ọlọ́run fún mi ní ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ òun náà ni bàbá dáadáa yìí ìfọkànbalẹ̀ náà ni bàbá dáadáa lè kéyàmà tí yàrá bá ní ìfọkànbalẹ̀ lè kéyàmà olúwa rẹ ti dáa ó ti dáa fún nìyẹn torí gbọ́jọ́ fòyà lọ́jọ́ àlè kéyàmà ọjọ́ bẹ̀rù ni tọ́lọ́ wọn bá bá fún ọ nífọ̀kànbalẹ̀ ò ní wàhálà bọ́ọ̀ bá nífọ̀kànbalẹ̀ ò ti ní pírọ́blẹ́mù nìyẹn bọ́ọ̀ bá lówó láyé tọ́ọ̀ bá nífọ̀kànbalẹ̀ fún ọ gbádùn ayé tọ́ọ̀ bá nífọ̀kànbalẹ̀ tọ́ọ̀ bá lówó lọ́wọ́ ò ti ní nítorí owó lọ ọlọ́wọ́n bá sọ pé ala bi dhikrillah tatma'innul qulub ẹ̀yin mùsùlùmí ẹ lọ́wọ́ máa pé zikiri àzikiri títí ká máa rántí ọlọ́wọ́n ọba nílànà sẹ́ríà ó ní ipa bá tọ̀wù máa rántí ọlọ́run béèrè àwọn rántí ọlọ́run ọba tíṣẹ̀rí àmúwá lọ́dọ̀ àwọn àfà kí wọ́n ṣàlàyé ẹ̀ fún ẹ tọ́ ọ bá ti dún ní ma láti máa ṣe gbogbo nǹkan tó dàrú mọ́ nígbèsè ayé rẹ yóò yí padà ó ṣe bó ti yẹ kó o ṣe lọ́bàá èyí táwọn wí oná làwọn tó ṣíwájú ṣe nínú ẹ̀sìn Islam wọn ò dẹ̀ mú nǹkan kan mọ́ lọ́wọ́ ọba wọn dẹ̀ rẹ́sìn ṣe gbogbo ẹ̀ sì dáa fún wọn tó nípa báyìí ìdíkiri táwọn wí ó nípa láyé ènìyàn ó sì nípa ní alùpùpù ènìyàn àti máa nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam látọjọ́ kìíní àná tí tó fi kúrò láyé wípé ìrántí ọlọ́run ọba tí máa ń ṣe ọ̀kántébù ni kò ní nọ́mbà kì í kàǹtì ẹ̀ sallallahu alayhi wa sallam bí tó rí kàdé ní máa sọ fún wa <laughs> àwọn ti àná ti àwọn máa kà á lọ ni ẹ̀ ń kà sọ́lọ̀ lọ́rùn sọ́lọ̀ ní wọn ọmọ nọ́mbà ẹ̀dẹ́ lẹ́yìn yọ̀fọ̀ ń ló bí gbogbo tẹ̀sán bá gbọ̀rọ̀ gbọ̀rọ̀ táwọn yẹn ń gbé káàkiri yẹn ẹ̀ ń kà sọ́lọ̀ lọ́rùn ẹ̀gbọ́n sallallahu alayhi wa ànábì máa ń sọ ibi tó ń le kàádé ọba ìsọ ibi tó ń le kàádé yóò fi ibi tó ń le kàádé nìyẹn yóò kú ọlọ́run ní ọmọ ká padà ó sì mọ iye ẹ̀ máa ń gbà wáyé pé ànábì alayhi salatu wassalam a máa rántí ọlọ́run ọba akthara min sab'in ìgbà míì míà ọgọ́rùn-ún tó bá ti kọjá míà wọn yìí kà á mọ́ o wọ́n tó bá tún ti ń kọjá míà tó tún ti ń kà á ìwọ náà ti di ìjọ ń tẹ̀sán báyìí ìjọ ń tẹ̀sán báyìí sì ìjọ ànábì sallallahu alaihi wa sallam àdánwò tá a kàn láwùjọ àwa mùsùlùmí lásìkò tá a wà yìí ọ̀la àdánwò tí ń bọ̀ ìsìláàmù lọ́dọ̀ àwọn èèyàn ní ìsìn tẹ̀sán báyìí ẹlòmí ó súnmọ́ wájú mọ́tẹ̀ ẹlòmí ó fi kọ́wọ́ ẹlòmí ó fi kọ́rùn àwọn wèrè kan ti ń bẹ ní ìsìn tẹ̀sán báyà bíi méjìlá ni ó wà kọ́rùn fún ó lè bá àwọn pèsè òun láì àdánwò ta ló fi jọ wọn lànà bí fi tẹ̀sán kọ́rùn ó fi kápá ó àwa ní ìsìn àwa ní onítẹ̀sùnbà ẹ̀rí gbogbo ọ̀nà tí ọlọ́run tá a bá ti ṣe tó bá ti kọjá nọ́mbà tí ó rọrùn fún ọ láti mọ̀ fi okú lẹ̀ gbogbo ìtẹ́ bá ti fi nọ́mbà sí fún ọ tó bá ti kọjá seventy tó kọjá hundred tí lọ́ọ́ mọ̀ yìí pé àdàdàlẹ̀ ló kọ ìjẹ́ àwọn afa ahun káàkiri three hundred and thirteen one thousand one hundred and eleven three thousand three hundred and thirty three seven thousand seven hundred and seventy seven nine thousand nine hundred and ninety nine one thousand one hundred and one million one hundred and kìíní kan wọ́n sá ka gbogbo ẹ̀ lọ fáwọn ènìyàn ẹ̀rí lórí ìrun gan wọ́n ń kà ẹlòmíì ọmọ kí ló tún fa tẹ̀sán báyìí lọ́wọ́ ẹ̀ ọ̀n kan iná àti iná wáìn lẹ́mu lórí ìrun la ilaha illallah tí wọ́n lọ́ ń kí yẹn tọ́nà kí lè yẹn o nǹkan mi ló ń ṣe o ẹlòmíì Fatiha mọ́kànlá ni ọkà lórí ọ̀pá kọ̀ọ̀kan tó bá tún lórí ìforíbalẹ̀ wọ́n pè fọ́ ka Suratul Mulk lórí ìforíbalẹ̀ ah ah bó ló ṣe máa ka lọ́kọ̀ọ́ lórí ìforíbalẹ̀ ẹ̀sìn ti bábù mí ìyọsí wa ńlẹ̀ Yorùbá tá a wà yìí tá a bá sọ gbogbo nàìjíríà ìtaari àásọ ẹ̀sìn ti gba àwòrán mi yọsùn wa bọ́lá ń ṣe fi rán ànábì bẹ́ẹ̀ káwa ti ń ṣe o tó nípa báyìí tá a bá ń sọ̀rọ̀ àzíkiri kámábà ti máa ronú lọ pé ẹ ń bá kó tẹ̀sán bá lọ́wọ́ la lázìkiri àwọn kọ́ o àwọn aláṣìkiri làwọn yẹn o àwọn tó kó tẹ̀sán bá lọ́wọ́ tẹ́ ń rẹrù tẹ̀sán bá káàkiri àwọn aláṣìkiri ló kọ́ wọ́n ń jẹ́ àwọn àfáà wa kan ní máa ń sọ báyìí ẹni tí bá ń rántí ọlọ́run nílànà ànábì àwọn làlázìkiri gbogbo gbani òun náà wá kí ẹ ọ wá fún alẹ́ ọ̀nà tá a gbà dẹ́n tí àwa náà aládìkiri ó ní la yazalu lisanuka ratban min dhikrillah ó ní wàá mú mi ní tó tẹ̀lé mi rí i pé ahọ́n rẹ̀ kò balẹ̀ níjọ́ kan rí àfi kọ́sá máa sọ pé kọ́sá máa wí nǹkan kan ní ìrántí ọlọ́wọ́n ọba ànábì ọ̀wọ́n fáwọn bá máa sí wọn fún wa àwọn afọ́wọn hasbunallahu wa ni'mal wakil fún ọkújọ́ méje ló sí wọ́n fi ọ̀gbọ́dọ̀ bá a kiri kàkà míì sí iye kátó ọmọ àti náà rí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ó ní máa já sáré pé ahọ́n rẹ̀ yìí kò sinmi níbi ìrántí ọlọ́run yẹn ni pé ìrántí ọlọ́run ọba kò nílò àlùwàlá ànábì lọ́sọ̀ bá nínú hadith yìí náà láti máa bẹ́ẹ̀ ó ní gbogbo àtúgbà tó bá ti wà máa rántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba ò nílò àlùwàlá o kí ti máa jẹ́ mọ̀ ìrántí ọlọ́run nìkan lálùwàlá gbọ́ wà nínú mọ́tò ẹ orí ọ̀kadà ẹ orí ọ́fíìsì ẹ tí o bá ti sí àtẹ wọ́n làbọ̀ ń sá àtẹ̀mẹ́ǹtì lọ́wọ́ ó lè rántí ọlọ́run tó bá ṣe bí ẹ̀ ń ṣe ìdúró sọ pé oh God má pè oh God sọ̀gbé allah subhanallah la ilaha illallah gbogbo àtà bá fẹ́ mí àbá fẹ́ sin afẹ́ relax ìrántí ọlọ́run bá lọ́yẹ ká máa jù síbẹ̀ yẹn láti wọnú hadith yìí la yazalu lisanuka ratban min dhikrillah ya ibadallah ẹ̀yẹ́ rúṣin ọlọ́run ìdí ká máa pé ìrántí ọlọ́run ọba ní máa jí ọkàn ẹ̀sìn lọ́ọ́ máa pé ìrántí ọlọ́run ní ààbò tí gbogbo mùmínì ààfin tánàbí fi tààbù tààbù mọ́ nǹkan tẹ́sù fi tààbù làwọn wákàtí ìrántí ọlọ́run ànábì lò gbogbo nǹkan tí wọ́n ṣe sí ànábì ìrántí ọlọ́run fún ànábì tó lò tó fi wíìn gbogbo wàhálà ni sallallahu alayhi wa sallam ẹ̀yẹ mọ́mìnì ẹ jẹ́ ká mọ̀ pé ìrántí ọlọ́run ọba ká máa ń bẹ́ńtù sí wa tọ́pọ̀lọpọ̀ wa ti sọnù òun la fẹ́ jù fún wa la fẹ́ ká mú lọ sílé ọ̀pọ̀lọpọ̀ wa ti sọnù ìrántí yìí bá bá ìrántí ló pẹ̀ ń gbẹ́ iṣẹ́ kékeré èrè ńlá ló pẹ̀ wàhálà kékeré kò tiẹ̀ sí wàhálà ń bẹ̀ ẹ̀san tó pọ̀ ní bẹ́ẹ̀ ìrántí kékeré yìí ìrántí ńlá yìí tó tóbi yìí ààbò ńlá lọ́jẹ́ bàbá ààbò náà níjẹ́ kò sí mọ́nì sí lórúkọ ẹ̀ ń tí mo fi pè ní bàbá ààbò ẹ gbọ́ tá a fi ní kò sí mọ́nì yẹn ni pé kò sí mọ́nì lásán ọ̀bùrà iná ni ìrántí yẹn torí pé àlè escape ẹ̀ gbogbo ẹni tí ọba ti lè ṣe yọ ọmọ ńlá pa nínú gbèsè ayé rẹ̀ níjọ́ ojúmọ́ ní gbogbo àkókò àti ní gbogbo ògbà múmi ní òdodo ọgbọ́dọ̀ múra láti tẹ̀síwájú nínú ẹ̀sìn ẹ̀ kọ́ mọ ẹni tí wọ́n ń pè ní ẹ̀sìn Islam yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa kàn jó kọ́ lásán ni àmẹ̀sìn ah, yìí o tàbámẹ̀sìn yìí ni àgbàdùn ẹ̀jú bá a ṣe ń ṣe lọ tàbámẹ̀sìn yìí ni kò ní rí fún wa bá a ṣe wá ìbá a ṣe mọ ìkọ́ra máa ma nàám ànábì kọ́ wa ní zikiri tá a máa wí tá a bá fẹ́ jáde nílé wa àtàǹfààní tó wà ń bẹ àtòrí tó wà ń bẹ àti ẹ̀san tó wà ń bẹ àti nǹkan tí a máa fi wó dànù nínú àwọn aburú ayé a tó máa gbọ́ abẹ́lẹ́ wọn ọba kó sì ń ta بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج إذا خرج من بيته قال بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله وإذا قال العبد هذا هذا الذكر يقال له هديت وكفيت ووفيت وتنحى عنه الشيطان رواه أبو داود والترمذي أنس بن مالك رضي الله عنه أفل بحديث وافوا أونا لسل لتوسي لن يعوى يعوى النبي صلى الله عليه وسلم تريد أن تيما ألوما جالو جفا النبي نيما تلا نبي كذي صلى الله عليه وسلم أولي نراوان كان كان تاوان كان أولي تريد وولي ودي النبي نمكن أنس ọmọ ọ̀dọ̀ ni ẹ̀dá ń pè lọ́mọ ọ̀dọ̀ yóò rà sí rí wa dáadáa àwọn ènìyàn lọ́mọ ọ̀dọ̀ èèyàn yóò rà sí rí rẹ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó wọn ò ní rí táwọn ìyàwó èèyàn ò rí ìyẹn ni pé tá a bá fẹ́ gbọ́ ń ta wí láti máa fi òdodo ọ̀rọ̀ lọ́gbà wa nítorí fẹ́ sọ fún wa yìí ó náà lọ lẹ́tọ̀ọ́ pé kò rí Anas bin Malik ó salam ní máa wí nǹkan kan tó bá fẹ́ jáde nílẹ̀ rẹ̀ wọ́n yìí sì wí inú ọ̀dọ̀ àwọn ará lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mìíràn àwọn náà lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn náà lóògùn tí wọ́n máa sà kó di pé ìsìláàmù dé nígbà tá sallallahu wasallam ọlọ́run fún ní bàbá gbogbo ẹ̀ kí ni kátà nàbí máa ń O fẹ́ jáde ńlẹ̀ ẹ̀ òun náà ni gbogbo wọ́n ha ẹni tí ọmọ tẹ́lẹ̀ kọ́ ha lónìí kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí lò kó orí ó lè bá jẹ́ tiẹ̀ kíbùkún ó lè bá jẹ́ tiẹ̀ kí gbogbo wàhálà ayé rẹ̀ lè bá torí pé ó ní ànábì alayhi salatu wassalam ìmọ̀ wí nǹkan yẹn lẹ́yìn bàtà ànábì wa máa ń wí ànábì tó wá sí nàṣẹ́ àfọmọ́ pé mo fẹ́ fún yín ní dìkìrì yẹn náà máa wí ó ní <clears throat> ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn tí ń bọ̀ yìí nígbà tó fẹ́ jáde nílé ẹ̀ kí ni gbólóhùn náà bismillah bismillah gbólóhùn àkọ́kọ́ mo ní mẹ́ta ni o ẹlẹ́ẹ̀kejì tawakkaltu ala Allah dáadáa ni o tó ti wí dáadáa ọ̀gbá o èsì tawakkaltu tawakkaltu ṣé méjì ní lẹ́nu ẹ̀ tawakkaltu ala Allah wí bọ́lọ̀ ń ṣe sọ kalẹ̀ fún ànábì ẹ̀ sallallahu alaihi wasallam bismillah tawakkaltu ala Allah ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wala hawla wala quwwata illa billah tójú báyẹn lọ àwọn Yorùbá tán máa ewé àtegbò dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a máa fi ṣe ìwòsàn àìsàn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ewé tó kọ́mọ̀ ní ọ̀sẹ̀ kò tó àwọn ewé tó wà nítòsí wa ni wọ́n àmọ́ wọ́n pé ha a ti ń kọjá lára ewé àmọ́ kó oògùn nǹkan báyìí nítorí pé ọmọ yìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó ń mọ̀ ló fún wa yẹn sallallahu alayhi wa sallam bisimilah tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah kọ̀ọ̀kan kò sí nọ́mbà fún ibà ọmọ wílẹ̀ mẹ́ta

توكلت على الله ولا حول ولا قوة إلا بالله. bá a ti wí náà تعود. بسم الله توكلت على الله. أن لا Allah أن لا sọ́ọ̀pù أن لا lọ أن لا ọ̀n lọ ọ́fíìsì rẹ̀ ọ̀n lọ sílé ẹ̀kọ́ kọ́ àwọn ọmọ ẹ kọ́ wọn ká wí ọmọ ẹ bá wí rẹ̀ tí ẹ ti dáa bẹ́ẹ̀ nìkan máa sọ fún wa pé kò ní bọ̀ sọ pé yọ bọ̀ ta ló ní yọ bọ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi sẹ́nà ìgbà ní kò ní débi tí ń lọ pé yóò dé bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ fún wa pé yóò débi tí ń lọ. náà ẹlòmí ọ lọ yóò sọnù lọ ntọ́jú ọ máa sọnù òwì ntọ́jú wí ni o. ẹlòmí ọ lọ ọ̀tọ̀ níbi tó ti fẹ́ tọ́yẹ kó ti tà kò ní mà náà bẹ̀ ọ̀tọ̀ níbi tó lọ òwì ntọ́jú kó wí ni o. ànábì alayhi salatu wa salam onítọ̀ ọba wí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn nǹkan mẹ́rin ní ọ̀jẹ̀ tiẹ̀ nǹkan mẹ́rin ní ọ̀jẹ̀ tiẹ̀ alákọ̀ọ́kọ́ torí àsìkò hùdí hùdí hmm ó ti mọ̀nà ah kíyàn jáde nílé ẹ̀ kó ní confidence kó lè máa fọ́ sẹ́yà pé mo mọ ibi tí mo ń lọ mo mọ̀ pé ibi tí mo ń lọ máa dé bẹ̀ ibi tí mo ń ro díìtì nìyẹn wà á débi tó ń lọ pé mọ́tò ẹ̀ bàjẹ́ lójú ọ̀nà ìwọ kọ́ aago mẹ́jọ la fẹ́ ká débẹ̀ ó ti gbé ó ti calculate time ó débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ó kó bá kọ́kọ́ sí bùsàbàǹtì yóò máa wò pé gbogbo ìgbà ló má tètè máa kú òun táà máa lé débi tẹ́ni ẹ ò wí ni hùdíìtì gbogbo nǹkan tí ò ní jẹ́ òde ibi tó ń lọ lákòókò ọlọ́run kìlẹ̀ rẹ̀ fún ẹ òde ó ti mọ̀nà ó ní sínà alákọ̀ọ́kọ́ ni náà bákan náà ìdáyà ti hìsíyà nìyẹn táà ń rí báyìí ìdáyà táà ìrí mẹ́ ọ́n náà wà ń bẹ́ẹ̀ tí wọ́n bá lè yàn bá wí zikiri ìtọ́ba jáde ńlẹ̀ ẹ̀ ẹ sọ fún un pé múmìnì ni ó tó fi jáde a sì gbà pé òun ní di kèfèrè lójú ọ̀nà tìrìgbọ́n náà bí ní hùdí ó ti mọ̀nà ò lè sọnù yẹn ni pé ò lè di ẹlẹ́sìn mìíràn ẹ̀sìn tó gbé jáde ńlẹ̀ náà ló ti kíni ló gbé padà wálé Allahu Akbar ẹ̀rọ ààbò bó ṣe lágbára tó kò sáàbò ayé kankan tó lè ṣe gbogbo àwọn kan yìí gbogbo àwọn kan táyà máa fẹ́ sátẹ́gùn ìjọ mi ìjọ dà ìjọ dà sẹ́nu ìjọ wì lógèdè jáde kò sí kankan tó lápá báyìí òdì ọtí ẹlẹ́ẹ̀kejì wà kò fi gbogbo ẹnikẹ́ni tó bá yọ ọwọ́ ọjà sí ọ àwọn ọlọ́run ti dó tì ọ èmi ni màá gbìjẹ́ kùfì mo tó ẹ èmi náà láti lẹ́yìn ẹ yẹn pé kùfì o ti ní onírànlọ́wọ́ ọ̀dẹ̀lẹ̀kì yẹn pé gbogbo tá a bá ń na tá a bá jáde ńlẹ̀ pẹ̀lú zikiri yìí á fún wa ẹlẹ́kẹta wà wò ọkọ̀ aburú ojú ọ̀nà ojú ọ̀nà tó nìyẹn aburú ojú ọ̀nà kankan ò ní sí ọ ẹ̀ máa gan lọ a yẹ plọ́ọ̀gì ẹ̀ Eh, kìnnì kan eh, twitter rẹ̀ já kìnnì kan mande kìnnì sálẹ́sà já ni ẹ̀gúngún eh, mi lẹ́sẹ̀ ni òkúta mo forí gbá nǹkan kan ìwọ kọ́ yẹn máa ń jọ náà. ta ló ń sọ̀rọ̀ yìí àdẹ́bí ni o sallallahu alaihi wasallam ẹni tó sì lò ní táwọn tàbí ẹ lò táwọn náà sì ń lò tá a ṣe rẹ̀ wàwùkí o ti là kó o ní gbogbo tẹ́ńpẹ̀lá gbogbo.

ẹgbẹ́ ní ti ọwọ́ kan bẹ́ẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ kan tó yẹ pé ọwọ́ ni nígbà tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ni machine mú lọ́wọ́ ìwọ kọ́ tó o bá ti wí o tó jáde ńlẹ̀ wọ́n kí o ti là alásàsí kan kì í ti jíjáde ń tọ́ jáde ní orí ọ̀sà wọ́n kí o ti là náà wàtánà ha àánihò ṣàyìpọ̀n ẹlẹ́ẹ̀kẹrin ni ó ní bá bá gbogbo ẹ̀ wọ́n ní gbogbo bí kíbi tó bá yọ sí báyìí ẹ̀rọ máa ba ìsúnbẹ̀ ni yọ máa sá fún ẹ̀ la ilaha illallah tí wọ́n bá ní ẹ̀rù jẹ̀jẹ̀ tí máa sọ̀yàn dẹ́rù pọ́tà àzíkiri ni ẹlẹ́mi ọkàn á máa bá pé mo bá ti rí àyà mi máa já ni wọ́n olóògùn kankan ìtànàbí ṣe lò sí ànábì ti ní tànà ha àánihù ṣèitán ọba tó jù wọ́ lọ ẹ̀yàn ní pé tó yẹ kó ń lọ gá tiẹ̀ yìí òun gan sá fún mi ìwọ wà níta ọ̀sán náà ẹ̀rọ máa bá wọ̀tànà ha àánihù ṣèitán ẹ̀ mọ̀tọ́fà ń bẹ̀rẹ̀ bá àmẹ̀sìn yìí àmọ́ ẹlòmíì kẹsẹ̀sẹ̀ ń gbọ́rọ̀ eré lónìí tó fi ẹ̀ka ti gbọ́ tipẹ́tipẹ́ kí ló dé ẹjẹ́ a máa tẹ̀síwájú mélòó la fẹ́ kọ́ nínú kótó àjọ jimá ẹbẹ̀ kan lọ́sẹ̀ ni fifty three ìpò yìí lọ́gbọ̀ lọ́dún kan ẹjẹ́ a lọ sílé ẹ̀kọ́ ẹjẹ́ a súnmọ́ gbogbo bí wọ́n bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ kálíbà dèèyàn gidi inú ẹ̀sìn yìí kálíbà gbádùn ìrada ànábì alayhi salatu wassalam ó kún kamẹ́rẹ́ ẹni síbẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ kọ́ ọ̀kan pé bísímillah tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah mo rìpíìtì ẹ̀ kálí bá a jẹ́ sí pé gbogbo wa láti mọ̀ kátó kò ń bí lónìí ọ̀fẹ́ jáde ńlẹ̀ rẹ̀ ṣe bismillah tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah sọ fáwọn ọmọ rẹ̀ náà kan wù sọ fáyà rẹ̀ kó wù sọ fáwọn òbí rẹ̀ kan mọ̀ tí wọn bá mọ̀ tẹ́lẹ̀ òsì wọn láǹfààní nìyẹn yóò rìdíùsì wàhálà rẹ̀ bàbá ń ṣàìsàn lánàá ọ̀n ṣàìsàn lónìí ọ̀n ṣàìsàn lọ́tùnla ó kú mbẹ́ tanaha anhu shaitan ṣèyítọ́nù gan ọmọ sáfù ẹni tó bá ti wí zikiri abẹ́lẹ́ wọn ọba nínú àánú ẹ̀ kó sì wá láǹfààní láti lè máa lo àzikiri ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ààbò ọlọ́wọ́n ọba tí ń bẹ lára àzikiri yìí fọlọ́wọ́n ọba kó fẹ́ ní kọ̀ọ̀kan wa eléyìí kọjá lílá fíkọ̀ọ̀kan táwọn àfa àmọ́ sí mọ́sálásí lásùnfà lásùnfà àmọ́ jáde lọ àfẹ́mọ́ wa ń tá jẹ lọ ẹ̀rí ọlọ́mọdé àpáde tí ó jẹ wá lílá fíkọ̀ọ̀kan àwọn ẹ̀mọ́ sí lílá ẹ̀rí nígbà wọn ọmọ ẹ̀sìn nígbà mẹ́sìn ni àwọn onímọ̀ sọ pé líláfi kọ̀ọ̀kan líláfi ò kì í sáàyè ẹ̀ nìyẹn líláfi ọ̀jẹ̀mọ́ jíjáde ìtàn níbẹ̀ nù lè líláfi kọ̀ọ̀rọ̀ líláfi ìtàn níbẹ̀ mẹ́ eléyìí yẹn bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah gbólóhùn tí ṣe tí kẹ́rù jẹ̀jẹ̀ bá yé sùn fún ẹ̀ tí kẹ́rù jẹ̀jẹ̀ bá gbogbo babaláwo tí kẹ́rù jẹ̀jẹ̀ fún gbogbo alásàsì tí kẹ́rù jẹ̀jẹ̀ fún gbogbo àwọn ayákìlá yìí kẹ́mi dẹ̀dẹ̀ bá gbogbo tọ́ọ̀gì àdúgbò àti gbogbo òlu tábàdì ẹ̀rọ ọba wọn tọ́ọ̀bà ti wù ànábì lọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam abẹ́rẹ́ wọn kó sì wá lẹ́ńtọ́ máa rántí ẹ̀ ní gbogbo ìgbà kó sì wá lẹ́ńtọ́ máa rántí ẹ̀ nílànà sẹ̀ríà Islam kó sì wá lẹ́ńtọ́ máa rántí ẹ̀ nílànà sunna ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo